ẹ lè níṣòro púpọ̀ àmọ́ ẹ máa tẹ́ lọ́wọ́ mi. àwọn olè wo nìyẹn. àwọn olè tí wọ́n wá tó ń gba mọ́tò tí wọ́n ń gba gbogbo ẹ̀. oh my god ṣé ẹni fún sílẹ̀ ìwúrà ló ṣe báyìí. àwọn sọ̀rọ̀ tó gbàgbẹ́. obìnrin ni bóyá mo jáde. ká ṣe kí ni. obìnrin bíi ti báwo kí ló lè fọ obìnrin ṣe. Oh, oh, don't quit on me mo jáde. ìjàlájì tó jẹ́ kí operation yín wà successful wàláhì òun ni ẹ sọ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni ẹni bẹ́ẹ̀ni. orí ẹ̀ gangan ni gbogbo dátà yẹn wà. orí ẹ̀ yìí jẹ́ gàríyà ọmọ ẹni ò dẹ̀ ní burú títí títí ká lè fẹ́kùn pàjẹ́ bá mú. ìwọ kan ló máa pa mí I will not kill myself no.